Báyìí pé tí náà rí pé mo jẹ́ ẹ̀rọ bá àjọ ìbí kírun. Yóò tó wá nínú láyé tó wá sọ̀rọ̀ ní ìdí ẹ̀kọ́ sọ̀rọ̀. Wọ́n tó lé tó kọ̀ lẹ́sẹ̀ yóò sọ yarí. Kọ̀dẹ̀ pé tí náà rí mo fẹ́ ro kó làyé ti ti kírun. Kẹ́yìn pàdé sọ́ọ̀lù ìnàbí yóò sọ̀rọ̀ bá àwọn ọ̀sán kó ló ti kíkù láyé. Ọlọ́run sáà sọ wájú ẹ̀ Eh, wọ́n ní ọwọ́ ọwá táàrù nínú ìyẹn táà ń ṣe ìyẹn tàbá parí àtàyá tí wọ́n gbogbo sálámà àwọn àdá àbí àwọn akẹrin sọ àwọn akẹrin àwọn táàrù lẹ́yìn máa gbọ́ àtàwọn Fẹ́yìn bá ti parí àtàyà náà yóò sọ̀wọ́lẹ̀ náà, kò rí àtàyà náà ní àná ọ̀wọ́lẹ̀ wá ti parí ẹ̀ sọ̀wọ́lẹ̀ náà. Ó ti yé. Tí wọ́n wà lẹ́yìn mọ́mú bí mọ́mú bá ṣe àtàyà lọ́wọ́ táwọn òbí àti parí tó ọdún ti parí sí ẹ̀. Láàdá akẹ́ni ti tọ́ dáa jù ní pé káwọn ti àwọn àdúrà mi lọ. Káwọn ti gbé Torí pé kò sí lórí ìrọ̀ kádákẹ́. Bọ̀dẹ́ tó wọ̀tí tó bá àjèrè káàkiri káàmà báwọn àdúrà mẹ́rọ tí wọ́n mú sí ní oṣù tó sálámà káwọn àdúrà àdúrà mẹ́rọ kágbọ́n bá náà ti rọ̀ bámọ̀ náà wọ́n ti jẹ́ máa wú lọ bí àwọn àwọn ọkùnrin lọ bá ní ìṣẹ́lẹ̀ wọn ti parí ìṣọ̀ láti gbà ní ààrẹ kan tó lè sàtọ́ àdára ní ìlànà so torí kọ́ wọ́n ṣe tó bá parí àwọn ẹ̀rọ ọmọ wíwá dùn àmì lọ wọ́n jà fẹ́ láti torí pé àyè gbígbà àdúrà nìyẹn ìṣẹ́gbà ìfi ń ṣe àyè gbígbà àdúrà ní oyè ọ̀fin ṣe àsìkò gbígbà àdúrà àsìkò gbígbà àdúrà làsìkò tó ṣe kí ni tó parí àtàyà kò tó sáramà ọlọ́run máa ń gbàdúrà tó gbà náà bàbá ẹ títí lọ́gbẹ́ fọ́lá jẹ́ ìyá àti náà ṣé ẹ̀mú bá ìpẹ̀jọ́ tó bá fẹ́ ní lẹ́yìn abẹ́ torí àwọn onígbà àwọn tó sọ. Lábẹ́ sí ìgbọ́njà sáré lọ́sìn tí àwọn ìgbà ń dáwó sílẹ̀. Bóyá tó bá ń ṣe àdáyá tó ẹ̀ ọdún máa ń jọ nígbà tí ẹsẹ̀ máa ń bí ìlú bóyá ní

ọdún ilẹ̀ ẹ̀nà máa tẹ́rí ó wá lọ ẹ̀sìnà tó lébi ilé ìsẹ́tò ti jẹ́ lọ́wọ́ yìí náà ọ́sàdá máa rẹ̀ láì mẹ́rin ti jẹ́ ó ti ilé tó wà á fẹ́ta mẹ́rin ti parí wá lọ́wọ́ ó ti yé rẹ̀ fún ọkọ̀ bí wọ́n máa yẹ ẹ̀rọ ẹ̀ka máa kọ́ máa ẹ̀yẹ rẹ̀ wọ́n ti jòkó lórí nù wọ́n lẹ́kọ̀ọ́ ìyọ̀kan tí jòkó ṣe rí ìyọ̀kan tí jòkó ṣe rí wọ́n ní kó ṣe jòkó tó ń fi ṣe débi bá àti ó fi ṣe jòkó lórí nù aláàbí ní àmà kó jòkó lọ́nà mi kò jòkó bẹ́ẹ̀ ni ó ní àmà jòkó ni gbogbo ẹ̀sìn ti ládàá àwọn ìyọ̀ pé dáadáa lórí ìpalára tó pé a ní láti máa kẹ́kọ̀ọ́ ní ìpa rẹ̀ àwọn kan tí lẹ́nu tó yẹ pé yà ní ká fún tó sì rí ibi káka fún tó ti yé lèsì tó ní ibi káka fún ẹgbẹ́ ọ̀hún náà wọ́n bàbá ya kábá kábá sàlọ̀ lásán wọ́n bá àlàtọ̀ kí ni wọ́n tẹ̀lẹ̀ lẹ́yìn pé ẹlòmíì wọ́n bá àlàbá ẹ̀kọ́ kò ní sẹ́nu ni yọ ọ̀nà ọdún ti wà ọlọ́run ọ̀wọ̀ ẹ̀kan náà ni a ní méjì náà ní tẹ́lẹ̀ ẹ̀kan náà